أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له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 وأحسن الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني المستمعون وأخواتي المستمعات السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run bá atọ́rọ àlékún kí ọlọ́run bá àti ajẹ́jẹ́ tán ọlọ́run fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn arábí Ànábì àtàwọn sọ̀hábà Ànábì sallallahu alayhi wa sallam àti gbogbo olùrí ojú ọ̀nà Ànábì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbígbà kìyàmà ìtẹ̀síwájú lórí àlàyé Suratul Kahf eléyìí tí a ń bá lọ àti bá àlàyé sura náà àti bá dérí àyà àyà àádọ́ta òun ni a bá àlàyé sura náà آه، ان شاء الله تعالى àyà آية àádọ́ta yìí kò náà ni a وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن عمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا ọlọ́wọ́n bá ó ń bá sọ̀rọ̀ nínú àyà yìí nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin anábi adam alayhi salatu salam àti Iblis alayhi la'inatullah àti àwọn màláíkà alayhi musallatu wassalam ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin wọn ọlọ́run bá alìkẹ́ láń fún wa nírò nípa ẹ̀ ọlọ́run bá alìkẹ́ láń sọ fún Ànábì wa Muhammadi nírò nípa ìṣẹ̀lẹ̀ náà kálìbà jẹ́kọ̀ọ́ látara bẹ́ẹ̀ àwọn ti sàlàyé pé àwọn ẹ̀kọ́ tó so papọ̀ má áyà yìí àwọn ẹ̀kọ́ tó pọ̀ ni ilé tó yẹ́ sí pé pẹ̀lú gọ́lọ́wọ́ a ma mú àwọn ẹ̀kọ́ yẹn lẹ́sẹẹsẹ nítorí pé kí a lè bá fún áyà yìí ní ìwọ̀ rẹ̀ tó yẹ ká fún náà nínú àwọn ilé tí a ń ó hàn bẹ́ wípé ọlọ́run bá àlíkíọlá ó gbọ́lá fún àwọn olùmọ̀ ọlọ́run bá àlíkíọlá ó pàtàkì àwọn olùmọ̀ àti wípé pẹ̀lú ìmà lọ́lọ́run bá àlíkíọlá máa fi sàgbéga fún yà ọlọ́run bá àlíkíọlá máa fún yà lájùlọ pẹ̀lú bí èèyàn bá ti nímà nípa ẹ̀sìn ọlọ́run bá sí ilé ìbáyé lọ́fà lọ́lọ́wọ́n bá nípẹ́lá fi gbọ́lá fún ànábì wa Adam alayhi salatu wassalam lé àwọn màláìkà lórí torí pé ìmọ̀ tí ń bẹ lára ànábì Adam alayhi salatu wassalam tọ́lọ́wọ́n bá kọ́ ànábì Adam kò sí lára àwọn màláìkà ọlọ́wọ́n bá ní pẹ́lápàá àwọn láti fi sàpẹ́lé àti láti fi gbé títóbi fún ànábì Adam alayhi salatu salam àti láti sàfihàn wípé ẹni yìí jù yín lọ ṣẹ̀bẹ̀ láti wá ń sàlàyé nípa àwọn orísìí àwọn ọlá àti ipò tí àwọn olùmọ̀ wà nínú ẹ̀sìn wa àwọn sàlàyé pé ojú ọ̀nà ọlọ́wọ̀n bá tọ́lọ̀wọ̀n bá yóò kí á làkalẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ ahlu sunna tó gbọdọ̀ mẹ́rin òun náà ni pé ìyẹn gbọdọ̀ mẹ́rin lápẹ̀lẹ̀ àwọn àbá torípọ́lọ́ ọba fún rẹ̀ ó pán wọn lé gbogbo ẹnikẹ́ni tí bá wá ń yẹ pẹ̀lẹ̀ ní tọ́lọ́wọ́n bá pán lé الذين يعلمون والذين لا يعلمون àwọn kan bẹ̀rẹ̀ àti olùmọ̀ ni wọ́n àwọn kan sì ń bẹ̀ tún àti ń sọ olùmọ̀ tọ́lọ́wọ́n bá rí ká sọ pé لا يستوي الذين يعلمون والذين لا يعلمون ọlọ́wọ́n bá ní wọ́n àti ń ṣẹgbẹ́ ara wọn igi mú jìnà sí orí láàrin alẹ́dínà ya ìlàmù láàrin àwọn olùmọ̀ alẹ́dínà láyá ìlàmù àti àwọn tí ìpín solùmọ̀ so ọlọ́wọ́n bá lè gẹ́lá wá sàlàyé ọ̀rọ̀ tó pọ̀ nípa àwọn olùmọ̀ ọlọ́wọ́n bá sì fẹ́ ká máa pán wọlé tó pọ́ lọ́wọ́n bá lè gẹ́lá náà tẹ́kẹ́ ni tó pán wọlé gbé wọn sí makọ́ọ̀mù ó gbé wọn sí ààyè tó ga lọ́dọ̀ ọlọ́wọ́n bá a ti sàlàyé àwọn ilé ìlọ́sẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ẹmà pé kìí sóní súnnà fàlẹ́sà min ahli súnnà kò sínú oní kìí sóní súnnà nìyẹn òun tó ní súnnà kò sínú súnnà Nabi sallallahu alaihi wasallam kí ẹmà ma sàpẹ́lẹ̀ àwọn olùrà nítorí báwọn ọlọ́wọ́n bá àdékí láti takókú ẹ̀sìn àwọn olùmọ̀ bá àdékí níjọ́ tí ó bá ti sí àwọn olùmọ̀ lórí ilẹ̀ mọ́ àdánwò ti báyé nìyẹn àgbákò ti báyé nìyẹn níjọ́ tó bá di pọ́lọ́wọ́ bá lẹ́kẹ́ lọ́wọ́ bùkátà ayé má àwọn olùmọ̀ lọ́wọ́ bá lẹ́kẹ́ lọ́kọ́kọ́ lórí ilẹ̀ ó túnmọ̀ sí pé mímọ̀ ẹgbẹ́ àwọn olùmọ̀ àánú lọ jẹ́ fún wa nítorí àwọn sálà tábárí táwọn olùmọ̀ anábi sallallahu alayhi wasallam ó sọ nínú hadithu àti ìwòrí ọ̀rọ̀ tàwọn fi yọ̀lọ́ ẹ̀ alimami bukhari àti muslim bá wọ́n gbẹ̀gbà wá hadithu náà alimami tirmidhi náà gbà wá nínú sunanu àti imamu abu dawud alayhim rahmatullah anábi ni inna allaha la yaqbidu al-ilma intiza'an yantazi'uhu bayna al-ibadi ولكن يقبض العلم بقدر ذي العلماء حتى إذا لم يبقي عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا أنا بني إن الله لا يقبض العلم انتزاعا طلب بعد رافق قيمة قولوا عليه ọlọ́ọ̀bá ọ̀kà ní kó ìmàkú hàn bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹ́ náà nínú riwaya kan ní bẹ́ẹ̀lẹ̀ ìbáadé ọlọ́ọ̀bá ò ní kó mọ̀ kúrò láàrin àwọn èèyàn ọlọ́run ní kó mọ̀ kúrò lórí ilẹ̀ pẹ̀lú pé máa jẹ́ kí àwọn olùmọ́ máa gbàgbé ìmọ̀ àwọn kọ́ kéde kí wọ́n máa gbàgbé tí wọ́n máa anábi ní bẹ́ẹ̀ kọ́lọ́ lọ́wọ́ ìṣẹ́kú máa kó lórí ilẹ̀ pé kéde kọ́lọ́ ọba àlejò lọ́wọ́ máa pàmà máwọn fún ẹni màlára kéde kọ́lọ́ ọba máa parẹ́ mọ́ lára kọ́ wà láti yẹ́kò bíbu ilẹ̀ ilẹ̀ bí kọ́ bíbu ilẹ̀ ilẹ̀ máa àwọn bọ́ wọn ọba àlejò ṣe kó ìmà kú lórí ilẹ̀ ó ní pé yóò máa pa àwọn àfà torí àwọn ẹni ọlọ́wọ́ ọba àlejò láti takókó mà àwọn ọlọ́wọ́ ọba fi takókó ẹ̀sìn tọ́wọ́ bá nígbà mọ́fẹ́ kó ìmọ̀ kúrò lórí ilẹ̀ tí ọlọ́wọ́ ma ṣe ọlọ́wọ́ ma pàwọn àfá hatta idha lam yubqi alima títí pá tó fi jẹ́ pọ́lọ́wọ́ bá lẹ́fẹ́ láò ní tẹ́ òní mẹ́yọ nàbá ikú lórí ilẹ̀ ma gbogbo wọn lọ́wọ́ bọ́ pátá bàlá àjẹ́wò ńlá ni ittakhadha àwọn èèyàn ẹgẹ́ bí àbá Muhammad bin Ali Jabata irú àwọn táwọn èèyàn máa mú lórí lórí nínú ẹ̀sùn àwọn aláìmọ̀ká èèyàn tí ọmọ mọ̀bọ́ọ̀fà ti mọ̀bọ́ọ̀fù ilé irú wọn yóò máa kàfàrọ àwọn èèyàn táwọn yóò ti máa tẹ̀lé wọn subhanallah fa inna silaha al-ilma inda Jabata silaha al-ilma inna lillahi wa inna ilayhi raji'un mọ̀bọ́fù àti mọ̀bọ́fù lẹ́yìn tó ẹgbẹ́ o ní tí èrè jẹ́ ẹ̀nà láìmù tó fi kọ kò yé jàbàtà fa inna silaha al-ilmi subhanallah irú wọn bẹ́ẹ̀ iná àwọn kan àbá jàbàtà kò lè sọ márùn-ún àwọn wàláì àbájára ṣe òlè sọ́lájà fẹ̀sẹ̀ márùn kó wà ẹ̀rọ free wàláì ṣẹ̀fẹ́ wàláì mọ̀ pè fún yín wàláì tẹ́tẹ́ pé mo rẹ̀ ligé tàfàfà títà ìbá pà mí fi máa plé rẹ̀ fún yín lágbára ṣẹ́jú márùn àbá òlè sọ kó wà ẹ̀rọ free ẹ understand àbá tó gbé azaru síwájú tí Abdullahi sọ Mùsùlùmí sọ pé Mas'ud sọ pé wa ana dhaminun alla yadhi'a min hasanatikum shay àbáni wa ana dhaminun alla yadhi'a min hasanatihi shay ìyẹn tí yẹn dájú kọ́ yẹn jọmírù sí tọ́ ọjà rúmà bá nílọ orí yẹn dúró wàláì kò sí ìkàgbé kásọ̀ ní pé òun ní ọmọ sọ fún tó yà bá nú àbùkátà fa anábi sọ wípé iná mọ́ aláyẹ́kùn bíbò ilmọ̀ ti záà wà láti yẹ́kùn bíbò ilmọ̀ ti kọ́bí ti ilmọ̀ hátà ìdàlàmílẹ̀ ti àárìmà ìtàkọ̀dà náà sùrù úsàn juhálà wàsú ìlú fa afọ̀rọ̀ ilm àwọn fàṣú ìlú àwọn yóò sì

ipò ọ̀tán ma tí ẹ̀mọ́ ń gbà nẹ́bì sí nẹ́gbẹ́ ìdàbàtà sí anẹ́bì nìkan lè ẹ́lẹ́ takò tí ó di káfíìrì wàláhì ilé ẹ̀bá takò jàbàtà yóò di káfíìrì àmọ́ o lè takò sọ̀hábà wọ́n lè takò kéta wọn lọ́wọ́ rántí wa sọ̀hábà lè sọ̀rọ̀ kó lọ́gbà àmọ́ tí jàbàtà bá sọ̀rọ̀ tó ọ̀bá gbà tí wọ́n bá ní kìí kan ó di káfíìrì tí ẹ̀ka sọ pé síbi tọ́nú ẹ̀sìn pé ní báyìí ó ti di káfíìrì lọ́dọ̀ wọn àmọ́ o lè takò sọ̀hábà ní ẹ̀ ó lè takọ àwọn masáyí ó lè takọ àwọn bẹ̀tíkọ́ wá takọ mọ́sára sí jàbàtà bá wà lórí mú fọ́nà ma wùra oúnjẹ káàbì kíyàn sọ pé kíyàn máa lọ kó ma tí ó tẹ́ni tó sọ nínú àdúgbà yí pé ẹ lè rí sílẹ̀ ọkà báyìí tí ẹ lè tọ́ka ẹ̀ tí mẹ́sílà tó ti kà pé ìkó ma bí díà ni ó dàbí tẹ́ ti kà pé ìkó ma kíyàn máa sì kó ma kíyàn wá pé ẹ̀ sí pé ẹ̀ṣẹ̀ ni ó lè rí sílà tó ti kà láyé wàláì

wàláì àkídà wọn ni ọkọ̀ èyẹ́ lè takò sọ̀hábà bẹ́tọ́ ọ̀pọ̀lọ̀ takò jàbàtà ó di káfí ẹ̀dàkùn ipò wọn náà gbé sí ẹ̀ ipò anẹ́bí ọlọ́run ni anẹ́bí nìkan lè takò sí ó di káfí àmọ́ lọ́dọ̀ ọmọ bí ẹ̀bá takò jàbàtà ní ó di káfí tọba wá ní kílẹ̀ ẹ̀kọ́ sí pé kílò wọ́n ni ń bú sálà tẹba bèèrè pé sálàfù orí ń bú ọgbọ́ Abubakar wọ́n ni ó mọ́rún kọ́ Usman ń kọ́ ta ní ń bú jàbàtà ní sálàfù nǹkan bẹ̀lọ́pọ̀lọ́ inú ẹ gbádùn tààrà ẹni yunifásitì gan ìwé ẹ̀rẹ́ tako jàbàtà lè ní káàrí àwọn ìbílá wọ́n ni ń kú sálà kò sí ìrìnàtò yẹ́ká mẹ́rin bẹ́lẹ̀ ní pé ẹ lè rí láwùjọ ẹni tí ó ma sọ yí pé tí ó ma jẹ pẹ́rẹ àwọn àbá wà láìsí ìbásà fífò àwọn náà ma jẹ pẹ́rẹ àwọn àbá ẹwù adúrú àwọn ipò ńláńlá adẹ́wò sí ni anábì sallallahu alaihi wasallam sọ nínú hadithu kan abu hurairah ló gba hadithu yẹn náà wá hadithu yẹn nínú musnad imam ahmad rahimahullahu ta'ala anábì ní inna amama dajjal sanawatun khadda'at يكذب فيها الصادق ويصدق فيها الكاذب ويؤتمن الخائن ويخون الأمين ويتكلم الرويبض Ànábì ní síwájú kí Dajjal tó dé àwọn àsìkò kan bẹ tí ó wà iná lásìkò táwà yìí Ànábì ní yusaddaqu fiha al-kadhibu òkúrọ́ èèyàn òkúrọ́ èèyàn láwọn yọ́mà pẹ̀lú rúrù wa yukadhdhabu fiha as-sadiqu ẹni tó sì lárúbáwọ̀ òkú kalọ́ọ̀bà náà sallallahu alaihi wasallam àbí ẹjẹ́ ń parí ilé iná anábi sallallahu alaihi wasallam pé ọ̀yọ̀tẹ́lẹ̀bù fiha as-sadiqu wa yu'tamanu al-khani oníjàmbéèyàn tíyàn gbọ́dọ̀ gbé àlámàrí ẹ̀sìn lé lọ́wọ́ àti ẹni tàà gbọ́dọ̀ gbé àlámàrí ìdarí ayé àwọn aláburú èèyàn láì tí yàn gbọ́dọ̀ gbé alámàrí ẹ̀sìn lé lọ́wọ́ tí yàn sì gbọ́dọ̀ gbé alámàrí ayé èèyàn lé lọ́wọ́ láwọn yàn máa gbé alámàrí ẹ̀sìn àti tayé lé lọ́wọ́ wàyí ọkọ̀wọ̀nù àmì ẹni tó bá jẹ́ ní ìfọ̀kànbalẹ̀ tọ́lọ́wọ́n bá lè fẹ́lá tí ó gbé wọn sípò ìfọ̀kànbalẹ̀ tọ́lọ́wọ́n bá lè fẹ́lá gbé wọn sípò tọ́ga tánàbí sọ́lọ́lọ́sọ́lá gbé wọn sípò tọ́ga tánàbí ní kálọ máa mú ẹ̀sìn lọ́dọ̀ wọn tọ́lọ́wọ́n bá lè fẹ́lá pàwọ́lá tẹba ní jàbàtà kílé táwọn àbò òkú ìjà oní wọ́n bẹ̀rù fìtínà ni wọ́n bẹ̀rù àwọn àfáà ń sójó wọ́n lọ láyà ìwọ̀lọ láyà fìtínà àbàmàkí fìtínà ń kọ́mọ̀ yẹ̀kọ́ ní ọpa ọkùn mẹ́ta táwọn àbá bá ń bẹ̀rù fìtínà wọ́n wá láyà àgbákò ń tiẹ̀ wọ́n láyà àgbákò àwọn òdùbìlà tọ́lọ́wọ́ jẹ́ ni tí máa ń dúó sí òdodo gan

àwọn sọ́ọ́bà wá bèèrè pé tàbí pè ní òrùwé mímọ̀ arẹ́bì ni arọ́jùlù tábíú yàtàkálàmù fi amúrìlà àmà ọkùnrin kan jákùjákù lásánlásán báyìí ọkùnrin kan rétèrè jẹ tí ò ní nímọ̀ nípa ẹ̀sìn wọ́n sọ kẹfèrí di sàárà tọ́ọ̀sẹ̀ òun kálukú ọgbà ti ẹ̀rí sá òkú òní jẹ́ kẹfèrí àbíkọ́ máa lọ mọ̀hásọ́rọ̀ jàbàtà gbogbo lọ́yà ayé ilẹ̀ káàkiri àbí lọ́yà tí bá ṣe jàbàtà nìkan ìlú jẹ́ káàkiri ibi pàláì gbogbo lọ́yà ayé torí kúkúrù ní kí ẹmẹ́sẹ̀ lọ àmáwọn lọ́yà kọ́nà tí wọn àwọn lọ́yà yẹn tí wọ́n bá mú jàbàtà ní politician àbí wọn mú káàkiri àwọn jẹ́lọ ti fẹ́ jàbàtà àwọn ìlú èsẹ káàkiri àmọ́bọ̀ bá ti tọba ti fẹ́ jẹ́ lọ́yà tó ní jẹ́ kéèkì yà lọ máa ṣe jàbàtà nítorí escape kọjẹ́ káàkiri àmọ́ òṣè jàbàtà òkú ṣe lọ́yà iná rẹ̀ ìjẹ́ méje lọ́wọ́ ọ̀dọ̀ ìlà gúlání àúzùbìlà ibi ìkóngbàgbò tí bá orí wàláì gbogbo lọ́yà lé yáyé kèfè rí ní lọ́yà wọ́n sì ní lọ́yà wọ́n so àrọ́jùlù alùwàzí ìwọ̀n ń pè ní àtàtíwù èyàkan tí ó dámàn kankan èyàkan binaku ẹmà èyàkan rájára já arẹ́bìnrin òun yọ àgbá maikrofóònù mú lẹ́dáwẹ́dáwẹ́ láì lámọ́dúbà náà dáyínú tọ́mà ọ̀rọ̀ kúrù sí lórí ìrẹ́láwẹ́dáwẹ́ sílé báyìí gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti rí nínú àwọn àkídà burúkú báyìí wọn àkí ń pàwọn àbáàlè wọ́lọ́yìí àríyàbàtà zọ́mbì kan ó ní ẹ̀sẹ́ mọ́mọ́ bí i sí àgbẹ́kùn mọ́wàá báyìí mú kí ẹ̀sùn òun ìgbà àgbẹ́kùn mọ́wàá máa súnà wọ́lọ́yìí mo ní lọ́wọ́ bí báyìí gbogbo ẹ̀mí máa ń kọ̀ sí ẹni torí kọ́sọ́mà mi ni èmi máa ń kọ́ sí àwọn ibi ó ní jàbàtà sọ̀rọ̀ tẹ́jú márùn-ún kọ́mọ̀ jàmtọ́ tó bá sọ̀rọ̀ tẹ́jú márùn báyìí ìsọkúsọ márùn ni ìṣẹ́jú mẹ́wàá ìsọkúsọ mẹ́wàá iye ìṣẹ́jú ìsọ̀rọ̀ tó bá fi sọ̀rọ̀ lóṣù sọkúsọ unnecessary ẹgbà máa bójú pa àwọn míì ní pé ẹ̀mẹ́lẹ́ lẹ́dà rẹ̀ wọ́n tẹ́bá ipé gbogbo ìsọkúsọ rẹ̀ lẹ́fẹ́ máa mú àbáyàbá tó ní kéjẹ́ ìgbàjẹba sọ̀kọ́nà bá kó sàánà wa so inú manhajjú alìsúnnà ní pé àwa máa ń sàpẹ́lẹ̀ àwọn olùmọ̀ ni yẹ máa ń so ibá ní sí lára in tó wá burúkú ní pé Ànábì sallallahu alaihi wasallam nínú hadithu ka Ànábì ń sọ̀rọ̀ fáwọn sọ̀hábà sọ̀hábà ẹ̀ eh, lábá òkú kan wá bá wọ́n tó bá Ànábì sallallahu alaihi wasallam pé mata sáà ẹgbà ó ní ọjọ́ ìgbèrà ìyámọ̀ òtò Ànábì ọ̀wá dá lóhùn àwọn sọ̀hábà wá pín sí méjì àwọn sáàtọ̀ pé Ànábì gbọ́ Ànábì ọ̀fẹ́ dá lóhùn torí ọ̀rọ̀ tí ó bèèrè ọ̀rọ̀ tí ó lé sí ọ̀rọ̀ tí ó dáa ni àwọn kan ní ànábì gbọ́ kọ̀kàn tí ìdádùn torí pé ọfẹ́ parí ọ̀rọ̀ tí ń sọ tán ni bàtánàbí sọ́lọ́ sọ́nà àwọn tó wá lù ṣe ànábì wá bèèrè pé ta ní bèèrè ọjọ́ àsìkò ọjọ́ gbèdà kìyàmà sọ pé ìrọ̀bùyì ní àsìkò tó ń bèèrè yẹn ò lé tí wá àyàfìgbàtẹ́ bá rí táwọn yẹn bá ń rá àmánà láre

arábìnrin ẹmọ rẹ̀ tí ọjọ́ ìgbèdà kìyàmà rẹ̀ báyìí ní nǹkan tó pọ̀ láyé láwùjọ wa lónìí ṣùgbọ́n ọba fẹ́ kọ́dá ń kó sánú wa so ilé báyìí a bí conclude nǹkan tá sọ lọ́sẹ̀ tó lọ ní so lọ́wọ́ bá lè kí láńjí kúrò wípé wà ìfúnnà lil malaikati isjudu li adam fasajadu illa iblis ọlọ́wọ́ bá ní gbogbo àwọn màláìkà pátá ni wọ́n forí kalẹ̀ fún adam illa iblis àyàfi iblis nìkan tàbí pè ní Iblis òun náà ní ṣe paul kí ló fà tó fi pè ní Iblis wọ́n mú orúkọ láti bí ablasa ablasa tí lábá bá sọ wípé ablasa ìtumọ̀ ní pé ya ìsàmì rọ́ṣmẹ́tìlá èyàn tó ẹ́sẹ́ ó ti jákàmù náà kò lè ránú ọlọ́run ọmọ láyé ṣíṣẹ́ tán lè ránú ọlọ́run ẹ̀hẹ́ ìdí tí fi ń jẹ́ ìdìrísù èyàn tí ò lè ránú ọlọ́run ọmọ láyé tán ti stamp ẹ̀pá so ìdí ìtumọ̀ orúkọ rẹ̀ nìyẹn ẹni tí ò lè ráàánú ọlọ́run mọ́yányán ẹni tọ́lọ́run bá lékẹ́ láti dí àánú rẹ̀ tọ́lọ́run bá lékẹ́ láti dí pa fún ilẹ̀kùn àánú tí ò lè sí fún mọ́ láíláí tí ó lẹ́nà fi pè ní ìbìlì bákan náà máa ń pè ní ṣẹ̀pọ̀ nítorí wípé ẹni tó wà báyìí pẹ̀lú tọ̀bí ààrẹ ni tó rí pé tọ́lá bá bá sọ pé ṣàkúnà ìjúmọ̀ ní pé bá ìrúdà ní ìkẹ́ jìnà ní ẹ ìbẹ̀rẹ̀ tí mú ṣe ìkọ́ ẹ̀ so ìtumẹ̀ ní pé ẹni tó jìnà sáànú ọlọ́run ẹni tó jìnà sí kẹ ọlọ́run ẹni tó jìnà sí òdodo okọ̀ méjèèjì tí yẹ́ nìyẹn ṣe pọ́ ìbèlì òun ló gbajúmọ̀ ọlọ́run bá ní ilá ìbèlì ọmọ ní àyàfi ìbìlísù nìkan ẹni tí ò lè ránú ọlọ́run bá má òun nìkan àléyìnlá ẹlẹ́sùn lọ òun ni kẹ́ni ò forí balẹ̀ fún ànábì Adam náà ọlọ́wọ́n bá lè jẹ́ láti àwọn ìfọ́sílẹ́bẹ̀ àwọn àlàyé eléyìí ní àwọn àyà kan tó ti sáájú wá tàbára wọnú suratul A'raf ní àyà ẹlẹ́ẹ̀kejìlá nínú suratul A'raf ààbà nígbà tí ìbí ẹ̀lẹ́bí tọ́lọ́wọ́n pé ma mana'aka an tasjuda liman khalaqtu ma mana'aka an tasjuda iz amartu ilé tó wà nínú suratu A'raf ni ẹ ma mana'aka an tasjuda iz amartu qala ana khayrun min khalaqtani min nar wa khalaqtahu min ọlọ́run bá lékẹ́lá ń bí ṣètọ́nì léèrè nígbà tí ṣètọ́nì nìkan jádìde tí ò forí kalẹ̀ fánàbí adam ọlọ́run bá wá ní eré ibilis kí ni nǹkan tó ṣubú tí ọ kí ni nǹkan tó jẹ kí ni nǹkan tó jẹ yóò kí ni nǹkan tí ó mú ọ lọ sí bí kọ́ ọmọ forí balẹ̀ fẹ́ nígbà tẹ́mi ọlọ́run bá pa ọ́ látẹ̀ ẹ̀wọ́ ibilis ọlọ́wọ́n bá pá láti ẹbáyìí wà láì ṣètọ́nù sí yàrí fọ́nà fún òní tẹ́láti ọlọ́run ẹ̀wọ́ ìláyà ọlọ́run tó wá ń bílẹ̀rẹ̀ ní bèèrè báwí ìbéèrè kí ẹmà bèèrè báwí nígbàtí ó tó gọ́ ọba tó ń dọ́lọ́run ló ẹ̀wọ́n dẹ́sán wà ní láyé mẹ́sàlù bí kí bàbá máa fọ́mà wí nìsí fọ́mà á bèèrè bèèrè bá wí lọ́wọ́ ẹ̀ pé à èéṣe ọ́ iṣẹ́ tí mo rọ lẹ́ẹ̀kẹ́ kí ló tọ̀ jẹ ẹmọ́ rán tẹ́lẹ̀ kọ yọ ní ẹ torí pé mo rí pé tí ó sì lẹ́rọ mi ní ẹgbẹ́ tó ìdílé bí mọ́ kàn ó pé à ìlú ló sì wẹ̀lẹ̀ ń bẹ̀ mí ẹ̀ ẹ̀rọ̀kùn ọmọ burúkú ni àbọ́mọ dáadáa

a'udhu billah ó ní ana khayrun minhu khalaqtani min nar tó kọ́ dé mi látara ná wàkọ̀lákọ̀tà omi ọ̀pín ó ti dára bí adama látara ayẹ̀pẹ̀ so èmi sì lóore jùlọ ní ẹ̀tọ́ pé iná lóore jù yẹ̀pẹ̀ lọ àwọn ẹ̀kọ́ pọnú ayà ṣètọ́n ó ṣe ìgbẹ́rùgbẹ́rí ó sì ṣe ìgbéraga sí àṣẹ ọlọ́run bá ẹlẹ́lẹ́ pẹ̀lú kúfùrù ìsìkìbárì wà kúfùrù ìbá ìṣẹ́kẹ̀ fèrí kí ẹmà ṣe ìgbéraga sí àṣẹ ọlọ́run bá kọ́lọ̀ pààyàn láti kí ẹmà ṣe ìgbéraga fún onítẹ̀lẹ́ àtọ́lọ̀ fún onítẹ̀lẹ́ iṣẹ́ àìrọ̀ ẹ̀mí onítẹ̀lẹ́ iṣẹ́ kọ́lọ̀ pààyàn láti kéyẹ sí takúgbẹ́yàn onítẹ̀ láti ọlọ́run kúfùrù ni o kúfùrù gidi gani nítorí ẹ̀ nínú suratul Baqara ọ̀rọ̀ fi ní àbà èsù yarí wastakbara ó sì ṣe gbéraga sọ́lọ̀ bàkánà minal kafirin látara báyìí ó di kèfèrí ó di kèfèrí tó lára báyìí ṣètọ́nà ọ yarí mọ́lọ́wọ̀ tó bá jẹ́ sí pé òun náà ń ọlọ́run pé a mà pọ́lọ̀ bá wí tó sọ̀bẹ̀ta wọ́n ní sẹ́ni à mo ti ríyàn tó ilẹ̀ fún mi rí nípa ọlọ́ì irú ṣe bọ́ ni wọlé lẹ́yìn kọ́lọ̀ bá

kìyàsù sí ní wọlé láyíláyé ìdàwùjú di nọ́fsì nígbàtẹ́ bá ti rí nọ́fsù yẹn pé àyà Kùránì àbá annabi tó ń pa wá láti ẹ̀kẹ́kẹ́ àbá wa ìkẹ́kẹ́ tẹ́bẹ́ kò ní túnmà mí ju nǹkan yẹn lọ tó bá ti wá kéèyàn máa ṣe kìyàsù yàn wọlé láyíláyé ṣètọ́ ní ṣe kìyàsù níbi nọ́fsù ẹlẹ́ẹ̀kẹta ṣètọ́nù ṣe kìníkà tí wọ́n ń pè ní àtẹ̀fúríkọtù ẹ̀rùsùríyà wọ́n ń pè ní rẹ́sìsì kí ya máa sọ pé mo jẹ́ ajú lọ nǹkan burúkú gbáàrí ìmá ń ṣe ipé adájú ya lọ ọ̀nà méjì lórí pẹ́sí alákọ̀ọ́kọ́ wọ́n lè sọ àti káàfì ẹlẹ́ẹ̀kejì yọ́sọ̀ ẹlẹ́ṣà kò sọ irọ́ àwọn ìgbéraga wọ́n sọ àti ìgbéraga àti ìṣe ẹlẹ́yàmẹ̀yà tó lè sọ àti káàfì ní wípé kí a ń bẹ́ ẹlẹ́yàmẹ̀yà tí èyí bá ti sọ ọ̀fà ní sọ̀rọ̀ tẹ́ àbíkì ìbá ti ṣe lárúbáwá àbíkì ìta húsá ní sọ́ọ̀ tó fẹ́ mìíràn jẹ́ húsá tó rí mọ̀jẹ́ lárúbáwá tó rí mọ̀jọ́ mà lọ́rẹ́ tó rí mọ̀jọ́ mọ̀fà àdígbà lọ́ẹ̀ wà láì kúrù ní irú kúrù táwọn yàwó jí kó sí gan ni wọ́n ní tí ó fi tọ́ bá táwọn òfin gbà fún ànẹ́bì ní pé kò jáde nínú àwọn lárúbáwá ló ti jáde wàláhì gbogbo àwọn àmì tó wà nínú tíra wọn pátá wípé tí ànẹ́bí ọlọ́run bá bá dé wọ́n ti jíwe fún àwọn ànẹ́bí wọn tó sáájú wípé àwọn àmì tẹ́ mẹ́ta rẹ̀ gbogbo ẹ̀yẹ́ náà rí lára ànẹ́bí lọ́lọ́run bá lè jẹ́ láfẹ́ ń sọ nínú sọ́rọ́tì والذين آتيناهم الكتاب أو تأخون ترساجوا يعرفونه كما يعرفون أبناءهم وما النبي فلوا وارين رتم بنتيرا وقال سباتما ممني tẹba kó àwọn ọmọ wá mílì ẹ̀jọ́ sí láì tẹba ní kó ń kálùkú àwọn sọmọ rẹ̀ àrísí ọmọ wátàwó kódà kan jọra wọn àbí ọlọ́run ní bí bàbá kọ̀ọ̀kan jí máa ń dá ọmọ rẹ̀ mọ̀ tí ò ní tí ò ní sí ọmọ rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni wọ́n dà nẹ́bí mà pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ sí mẹ́lára rẹ̀ pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ sí tọ́nà ọba àríkà ti júwe nínú tíra wọn wà iná bàyí kan ní ìmùlẹ̀ òtùmún ẹ̀ lápọ̀ àwọn apákan ní wọ́n pé ah, á ní pẹ̀lú jẹ́ àmọ́ sọ tàbí sọ̀rọ̀ kìí sọ máa lọ́rin ó wà lára nǹkan tàbí gbógun ti Sheikh Aminullah rahimahullah bàbá wa Madina pé bàbá Madina yẹ́ sọmọ lọrin lásán ó wà lára nǹkan tó fà tí wọ́n fi jẹ́gini tí wà láà níjò pọ̀ ń báyẹn so nǹkan burúkú ni kí a máa sọ pé irú àsọ̀bíyà ẹlẹ́yàmẹ̀yà tó lè sọ̀rọ̀ ìdíkáàbì ó ní pé kí máa sàìgbà òdodo nítorí pé ẹni ń sọ òdodo yíè e ṣe ọmọ àlúwa àbí kìí ṣe mọ̀lẹ́bí wa àbí kìí ṣe orúkọ láì fọ́sọ̀ ẹ̀dí káfẹ́ irú ẹ̀ lọ́pọ̀ irú ẹ̀ ní ìbílí ṣíṣe ìgbàtọ́nà ọba lẹ́kẹ́lẹ́ ní fọ́sọ̀ oríkẹlẹ̀ bá nàbí adam ó ní ana khairun min ó ríra rẹ̀ gẹ́gẹ́ bí fóun lọ́lá ju gẹ́gẹ́ bí àwọn náà ṣe máa ń tẹ̀lẹ́ àmẹ́yà táwọn sọ pé Yorùbá lọ́lá ju àwọn Haúsá àti Ìgbò lọ táwọn sọ fún ọbẹ̀ àwọn òròrí burúkú tẹ́ ọ̀rọ̀ pé Yorùbá lọ́gbọ́n ju agbọ̀gán nídàmú rẹ̀ tó tẹ́ ìjọ́ tẹ́yẹ̀ bá ti ríra ẹ̀ pé ìyàlẹ̀yẹ́ gbọ́n ọgbọ̀nú báwọn wọ́n ṣe fún ọlọ́gbọ́n àwọn ìyókù lọ́gọ̀ àwọn Ìgbò máa ń gọ̀ bá àwọn Ìgbò tí wọ́n máa ń gọ̀ láyé àwọn Haúsá ẹran ni wọ́n Haúsá rẹ̀ ti dáyé pé báwọn bá jẹ́ ẹran ẹ̀yìn sí kókó táwọn jẹ ẹlákùn kókó àti wàláì àwọn Yorùbá máa wọ́n tẹ́gbẹ́ àwọn àbúkọ̀ sí ọmọ ń gan orí mọ́lá kí lọ bá tẹ́lẹ̀ bàbá sọ pé lèyàn wàláì ewu wọn mú àbíjẹba pẹ̀lú ní àbókí ilé ìbá ẹni tó pọ̀ jù náà pẹ̀lú àbókí nínú awílẹ̀ nìyàn ọ̀rẹ́ ní jẹ́bẹ̀ àwọn awílẹ̀ wàláì àwọn àṣà burúkú yẹn tó bá lè báyàn débi gbogbo báyàn débi ẹ̀sìn náà wàhálà ní àmọ́ tí ìbá ti débi ẹ̀sìn tó bá kàn jẹ́ pé bí ayé lásán ní ẹ̀sìn ti àṣọ̀bíyà ẹ̀ṣẹ̀ ńláńlá nínú àwọn tàbá irú dùnú kí a máa ṣe àṣọ̀bíyà ẹ ọmọ lọ́rin débi wípé ẹlòmí ọwà ní ẹ ẹlòmí bá àṣọ̀bíyà débi pé ìjẹba wáṣẹ́ lọ́dọ̀ rẹ̀ tẹ́ẹ̀ bá ti jọmọ̀ pa ẹ̀jọmọ̀ lọ́rin ẹ̀ ní sẹ́yìn

àwọn jùlọ lára tí ń báyé jẹ́ lélẹ́ àsọ̀bíyà ń bẹ́lẹ̀ ọkùnrin àwúsá bàjẹ́ àsọ̀bíyà ni tí ìbá ti sàúsá báyìí gbàgbé pé o lè rí nǹkan lọ́dọ̀ àwúsá àwọn tí ò lẹ́sìn náà là ń sọ kò yíba ní bẹ́ẹ̀ ni ń bẹ lọ́dọ̀ yíbò náà ọ̀hájọ́ ma yíbò wá wà nǹkan lọ́sọ́dọ̀ yíbò ó sì máa kúwọ́ tí èé pé ń tajà wá rajà lọ́dọ̀

ibi ọlọ́mọ ẹlẹ́dẹ́ a máa jẹ́ a máa jẹ́ tẹ́lẹ́gbàtẹ̀ àbúròdé a máa jẹ́ tọ́lọ́pọ̀ àtìyàwódé ibi tásọ̀ bí àbá ẹlòmí ìdè ń bẹ lára àwọn èèyàn gan àbúrò rẹ̀ ń jà pẹ̀lú ẹnìkan kọmọ bóyá búrú lọ́jẹ̀ bí ọmọ ní sábúrò mínátà ń bájá àwálà ni wa ọmọ àdúgbò wa wa náà bájá àbí ọkọ mi wọ́n bájá ìyàwó mi ò tiẹ̀ níbẹ̀ mọ̀ bóyá ọkọ rẹ̀ jàbí àbọ́jẹ̀ mi kí ẹ tó súnmọ́ mi

a'udhu so asọ̀bíyà yìí yí máa ń bẹ ní àárín pé èyàn máa ń ṣe asọ̀bíyà láàrin ọkọ àti ìyàwó èyàn máa ń ṣe asọ̀bíyà láàrin bàbá sọ́mọ pé à ọmọ mi náà ń bájà bàbá mi náà ń bájà lọ́wà bẹ́rùlẹ̀ yọ́ máa lọ́jà kò ni kọ́tọ́ fà jíjà tí ọ̀yẹ́ kan parí ẹ̀ ní bóòlù ṣe no nǹkan tó lọ́bẹ̀ẹ́ mọ̀ ní pé tí bàbá mi náà ń yọ bẹ̀rẹ̀ sí máa jàrí tó a ní láti kíyè sáwọn ilé àwọn èèyàn kí ń mọ̀ ipá sọ níyà ó jinlẹ̀ tó báyìí àìmẹ́yẹ brọ́dà làsọ bí àdàmú ẹ̀ àìmẹ́yẹ sísà làsọ bí àdàmú ẹ̀ kódà àtúnjì bẹ́ẹ̀ bá sọ bí àdé wípé jẹ̀má Fatima àti jẹ̀má Umaru àbíkọ́lọ́ ń tàánú wa nípa èmi ọmọ ìyàtọ̀ láàrin jẹ̀má Fatima àti jẹ̀má Umaru èmi ọmọ ìyàtọ̀ lọ́gbẹ́ àti jẹ̀má òde ìsàrùmí èmi ọ̀rí yàtọ̀ kan kò yíba ní ìsìn àbíkọ́lọ̀ àwọn àṣọ̀bíyà yìí ó jẹ́ wá láàrin àwọn ẹlẹ́gbẹ́ ẹgbẹ́ kan ò ní pọmọ bẹ́ẹ̀ni kejì rẹ̀ kò ní fẹ́gbẹ́ kọmọ àwọn mọ̀táwà ti tí rẹ̀ ti tẹ́lẹ̀ sí rí ọdí jẹ́ wọ́n nìdí now kí láyé fàyọ́ rẹ̀ ní pé gbogbo orú àwọn ilé ìbáyìí látọ̀dọ̀ ṣe tọ́n ló ṣe wá kí a máa ríra àyàn wípé ní ti lásìpà náà sallallahu alaihi wasallam alára nǹkan tánà ní báwọn alárùbáwá lórí ẹ̀mù ìbátánà sallallahu alaihi wasallam tó bẹ̀rẹ̀ dáẹwà nígboro maka lára ń tọ́kọ́kọ́ paná ni pé kò sẹ́rí ọ̀fẹ́ sí ọdún kan kódà láàrin oṣù síra wọn àwọn lárúbáwá àwọn ará maka wọ́n jà ní táwọn sì para wọn ẹgẹ́ wọn náà ṣe máa ń jà àdúgbò yẹn ẹ́ àtàwọn ọ̀yán àtàsába ìlú kan bẹ lọ́nu ṣe bẹ́ẹ̀ ọgbẹ̀ka lọ́yàn ọgbẹ̀ka láṣí àtàsába èmi ọmọ ìyàtọ̀ láàrin fún mẹ́tẹ̀ta wàláì ẹnu kẹ́ẹ̀kẹ́ kọjá bíríjì náà ni tígbà ẹ bá kọjá bíríjì bàbá kò sí

ọlọ́ọ̀wọ́ ìdí àgbẹ́ àtàjíbá tọ́bá hìra wáì wọ́n ma súnlé lọ ní wọ́n ma para wọn lọ ní nítorí àsọ̀bíyà gbogbo ilé ìbáyìí nígbàtánàbí sọ́lọ́mọ́sọ́lá ń jẹ́ kòrò mẹ́ka tó bá wọn alárúbáwá lórí ìtẹ́sí ìdánàbí sọ́lọ́mọ́sọ́lá pọ̀pọ̀ parẹ́ ni tọ́rọ wọn alárúbáwá tí ó ìjà yóò wọ́ta yìí ń bẹ gan Ànábì sallallahu alaihi wasallam wá bá wọn lórí ẹ̀ bákan nígbà sára bí jẹ́ Madina Ànábì tún bá wọn áwùsà tí ó Khazraj ó tún bá wọn lórí ìṣẹ́ sí iná táwọn náà máa ń para wọn gẹ̀rọ lọ́dún ìtẹ́rẹ lọ́pàá lórí jẹ́ sí pé ìgbàdíjà kan ṣẹlẹ̀ láti láàrin àwọn sọ̀hábà lásìkò Ànábì sallallahu alaihi wasallam muhajiru kan ìyàkátá pé láti Mẹ́kà ló ti wá àti àrùn sọ́ọ́rí kan tó ṣe pé wọ́n gbà wọn lálejò ní Madina àwọn méjì jáwájú wọn wọ́n bẹ̀rẹ̀ sí máa jà eléyìí muhajì sọ pé yálà muhajiri mo pé ẹ̀yin almuhajiru ni wọ́n ràn mí lọ́wọ́ tó pé láàmù tó wà ń bẹ̀yẹn láàmù lè ṣe bọ́ọ̀sà ni yálà muhajiri ó ti gbọ́rọ̀ fún orúkọ nínú lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì náà ni yálẹ̀ ansọ́r ẹ̀yà ansọ́r ọmọ ìyá mi wára mi lọ́wọ́ anábi gbọ́ báyìí anábi ni àbìdá àwẹ̀lì jahiliya ti wà ánàbẹ́ na agbúríkún da yóò ha fa iná ha mùnkínà anábi ni a ah, ti pẹ́pẹ́ jahiliya rẹ̀ ma pẹ́ tí mo ti wà láàrin da yóò ha anábi ni ẹparú àwọn pẹ̀pẹ̀ burúkú báyìí ọ̀nà tán anábi sallallahu alaihi nítorí nígbàtí Abdullahi ibn Ubay ibn Salul tó ń ta aburúká nípa ìyàwó Ànábì Àìṣà rọ́bí ọlá àìbá ẹgbẹ́ bá wọn ṣíyà náà ṣe ń tẹ́ǹsì tó bí jẹ́gbẹ́ wọn ṣíyà múnafikúnì ni wọ́n wàláhì láti múnafikúnì ni wọ́n nítorí jẹ́ káàmà ní pé olórí wọn àkọ́kọ́ Abdullahi ibn Ubay ibn Salul òun lọ́kọ́ bẹ̀rẹ̀ ìbàjẹ́ nípa ìyàwó Ànábì sọ́kọ́sọ́ kò dẹ̀ sẹ́ni kẹ́kẹ́ tó fẹ́ bà ló kọjẹ́ ìgbà mẹ́bí ẹgbẹ́ bá wọn ṣíyà yìí náà ṣe

tọ́bá ìpínlẹ̀ àwọn kọ́sọ́rọ̀jì ni abẹ̀ lórí àwọn tọ́bá ìpínlẹ̀ àwọn mẹ́yàwó áùsì ni ní tọ́bá ní káṣẹ fún láti fún ẹ̀bẹ̀rẹ̀bùn sọ́ọ́lù ti bá dìde pé à wọ́n bí ọdá débẹ̀ tọ́bá ìdẹ́ ò abẹ̀ lórí ni ẹnikẹta bá tó dìde onítò ìnẹ́ka munafikú tùjáàdì láàrin munafiki munafiki ni wọ́n láwọn jìbẹ́ àwọn munafiki anábì sallallahu alaihi wasallam wọ́n kọ̀ fọ́gọ́ wọn ó ń dá wọn lákẹ́ ọkùn wọn ní ṣùgbọ́n títí bá tàbí dákẹ́ àtijọ́ wọn anábì ọ̀dá sọmọ́ torí pẹ̀ntọ́ fẹ́ wúlẹ̀ láàrin wọn tí ó dáa irú ìjà burúkú yìí àsọ̀bíyà yìí aláti sọ́ra fún ẹn àwárí àwárí àwárí aláwọ̀ àwọn èyí ò ti ẹ̀sùn lágbára àwọn ìbò ti bí mọ́ǹkì náwá àwọn german kankan lọ́dọ̀ tí wọn aláwọ̀ dúdú ó pàpá àgbọ̀ àìsí èèyàn àúdùnilá sẹ́yìn wá léèyàn pàtàwẹ̀ bá sẹ́yìn kí wá lọ́wọ́ fà káwẹ̀ bí jẹ́ torí pàwà dúdú àrí ẹjọ́ iná sí fún èyí ò sí kankan bẹ àwọ̀ ní ọlọ́wọ́ bá lè ní ní bá àjọ́ ọlọ́wọ́ bá pé ọlọ́wọ́ bá wá àtàṣì bálù bálù mọ́ dúdú nígbàtí àwọn sọ̀hábà náà fẹ́ dárú ẹ̀wò fún Bilal wàláhí wọn jẹ́ kí Bilal ń pè màlfàjàrí ó ti yọ ẹlọ́ka mẹ́lẹ́kùn Bilal nínú Bukhari ìfàyí Bukhari wọn jẹ́ kí Bilal ń pè rùn tó pọ̀ pẹ̀ eléyìí yọ máa ju dúdú yọ máa wá kí rùn fún yọ arẹ́bìnrin bẹ́ẹ̀ débi láì ló pẹ̀rún àlùbájá rí ò ní yọ bíláàlù pẹ̀rún àlùbájá rí ò yọ ni àlùbájá rí ò sì yọ ni àgbákò dénú kíákíá wọ́n gba bíláàlù láì kọ́lọ pẹ̀rún bíláàlù ń pẹ̀rún láì wà lọ́yà àlùbájá rí sì yọ tó dé bíláàlù jẹ́ dúdú ó yìí jẹ́ sí pé ẹrú ní ẹgbẹ̀rún gbọ́ọ̀lù lábọ́ ó ṣe

àwọn kan náà ń kọ́yìn sí lọrin kírùn tó gbogbo ọdún tó ti wà ní ti wà níwájú lọrin náà àwọn náà kọ́yìn sí lọrin kírùn náà ni èmi ẹmà mẹ́yẹ̀ ṣe jìnà tó bá bẹ́ àwọn ọmọ bí ọba lẹ́gbó bí ilẹ̀ gbó so ibà ìdísì bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ẹlòmí tó bá rí ẹ̀ka tí tó ń sọ orísì bọ́ ń sọ rúrẹ èdè kan ẹwà gúúsẹ́ àwọn elédè kéde àwọn melédè kéde àwọn ọmọ rẹ kíra àwọn ìrìnlá àwọn ọjà ilé alẹ́mọ̀gbọ́lẹ̀ ẹlòmí báwọn ló ṣe máa pè rákẹ́ ní ìràkíra kí ló fi yí ọpẹ́ náà ti ẹ lọ láti ìrántí wọn lọ eh, eh, àwọn fúlàní mẹ́rin bá àwọn bòròró

fàláì láwọn ọ̀rọ̀ burúkú tẹ́ ma gbọ́rọ̀ ẹlòmí láwọn ọ̀rọ̀ jàhìlíyà gbogbo ẹnikẹ́ni tí nǹkan báyìí lámbẹ̀lá rẹ̀ alákọ̀ọ́kọ́ èèyàn tọ́ọ̀kọ́ bẹ́ẹ̀ tó ti mú látọ̀rọ̀ ẹ̀rùn náà di ṣẹ̀kọ́ so ní parí ṣẹ̀tọ́rin náà wá gọ̀ débi pé ó ní ana khairu minhu kí ni wábò kí ni khairiyya tọba bílẹ̀ rẹ̀ kí lọ fà tó fi lọ lọ́lá jùlọ ó ní tó pọ́n dá mi látara náà wọ́n sì dáhùn látara yẹ̀pẹ̀ lójú tí ẹ̀ yìí náà lọ́lá jù yẹ̀pẹ̀ lọ tó sì jẹ́ sí pé kò sí tó fi yí ọbẹ̀ àwọn bá bẹ̀rẹ̀ sí náà kọ́ṣà pé ṣe náà lọ́gán lọ́lá ju ìpẹ́ lọ kí làká ìṣẹ́ bá pé alákọ̀ọ́kọ́ ni pé iná kò lè dádúró láyé ó bùkátà kẹka tí ó dùn lórí ẹ̀ tí ó dùn nínú iná ibi tí náà ó sì dúró orí ìyẹ̀pẹ̀ náà iná òjì ẹ̀mí àwọn sọ pé òkè ní nájíjò ibi tí nájíjò lókè rẹ̀ yẹn orí kí lọ́wà ẹ̀wà láì iná olè kó lórí ilé òní tó fẹ́ lọ àtúkọ́ ó ní bùkátà sí yẹ́pẹ̀ àmọ́ yẹ́pẹ̀ lè survive láì ríná àbẹ́yẹ̀ rí láyé náà ní yẹ̀pẹ̀ lórí iná pé yẹ̀pẹ̀ bá bẹ́ẹ̀ tó àtúkọ́ lórí iná níbẹ̀ yẹn yẹ̀pẹ̀ lọ́lá jù náà lọ wọ́n lọ́lẹ̀ kejì ọ̀rọ̀ zánà ń bẹ fún yẹ̀pẹ̀ àti ìsìnkánà àti anáàtì àti hulf àti sọ́rù ìtumẹ̀ ní pé yẹ̀pẹ̀ ó ní farabalẹ̀ ó dúó dédé ó lè gba nǹkan mára ó sì jẹni tí ó ní sùúrù tó ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmẹ́ iná èyí máa pé iná ti ẹ̀ òun ò ní sùúrù àbí náà warawara ní kóhun bá nǹkan jẹ́ ìjọba wákàkiri ni bákan náà yẹ̀pẹ̀ yìí òun ni masdarul haya òun ni ìpínlẹ̀ ìtẹ̀mí ibẹ̀ náà ti dáwà ibẹ̀ ni dídínwù ibẹ̀ ni gbogbo tá ń jẹ́ títẹ́ gẹ́ni ibẹ̀ ni ti ń jáde àmá tẹ́lẹ̀ tẹ́ àwọn kátà ń jẹ́lẹ̀ jáde náà ó lè wù múná láìláì bákanáà iná ọlọ́wọ́ bá lè kẹ́lá mọ́fí sí àjẹyàn ni kò sí iná náà àjẹ́nà àmọ́ yẹ̀pẹ́ mẹ́rin àjẹ́nà àìmẹ́ àwọn nǹkan ló jẹ́ sí àwọn àbá ní kódà orí ìṣètọ́ nìgbò fún pé tó bá tún bẹ́ sọ kọ̀ìríyà gan àrẹ́bí adam tó lọ́lá jù ọ̀nà gan tó pé yẹ̀pẹ̀lẹ́ náà bàrí fìlá fi dáhùn àmẹ́ṣẹ́ tọ́ ní rí fóòrùn lọ́lá jù àrẹ́bí adam lọ níparí àbá mọ́ wá ní in tó àmá irúsùn tọ́lọ́ ọba àlejò láti dá ànẹ́bí ádámà yẹ̀pẹ̀ lọ́pàá ló fi jẹ́ sí pé lẹ́yìn tánẹ́bí ádámà tó sẹ lọ́wọ́ ọba gan ànẹ́bí ádámà padà wá padà ó sì padà wá bẹ lọ́wọ́ ọba lẹ́yìn tó farabalẹ̀ fọ́lọ́ ọba nítorí pé irúsùn tọ́lọ́ ọba hulm ibi tó ní sọ́bùrù ṣẹ́lá ìrísì ibi tó ní rọ̀zánà lára gbogbo àwọn ọ̀rọ̀ yìí lọ́wọ́ pé lára nẹ́bí adama òun lọ́fà ló fi jẹ́ sí kí àrẹ́bí adama rí àforíjì lọ́dọ̀